májẹ̀mú mẹ́rin ìlànà iléyà nínú ọjọ́ báyìí mọ́tò lànà àm bákan náà àǹtẹ́bùlùgọ̀ sínú àlùmọ̀tàbàrọ̀ ṣẹ̀rẹ̀ àní ọ gbọ́dọ̀ pé ọdún tí ọlọ́run ọba fi í lẹ̀ tààrí àkọ́rẹ̀ látọ̀dọ̀ sàlám àti sọ ẹlẹ́ẹ̀kẹta àǹtẹ̀kùnà sẹ̀límàtà mínà mọ̀wánìí mínà lè yú àlùmọ́nìá mínà lè jìzá ọ là níbi àwọn àléébù tí ò ní jí ọ wọlé mọ́ ṣùgbọ́n àwọn àlébù pín mẹ́ta àwọn àlébù kan ń bẹ tó ti wà lára ẹran kò wọlé yá àwọn àlébù kan ń bẹ tó lára ẹran ọ kọ̀ọ̀kan tó ẹ̀ tí ò ní rú àlébù àwọn àlébù kan ń bẹ ọwọ́ kọ̀wọ́ ọwọ́ kọ̀wọ́ àwọn wọn lọ ṣùgbọ́n mẹ́rin kan ń ọwọ́ yẹpẹrẹ mu hada jẹ́ àfisúnà min hadithi jabir abdullah radiyallahu eh, astaghfirullah min hadithi albarra bin azib radiyallahu tana ardọ́ albarra bin azib nam sasan kọ́nfẹ́ sàsálàm anábì dúró báyìí ń ṣe kútùbà fún wa lápapọ̀ pé eléyè sọ̀rọ̀ bòńkẹ́lẹ́ o kèésàn ti ń kéwọ́ lọ́dọ̀ mi ní oṣù hábà nìkan wọ́n gbọ́ o gbogbo ẹ̀ mùsùlùmí ẹ̀ wá gbọ́ o arba'un látẹ̀júzù nínú ìwáyà mi làtújúzù fil àdọ́ọ̀hì nǹkan mẹ́rin tí mo fẹ́ kà lẹ́yìn tó bá ti wà lẹ́ran lára ẹran ẹ má pẹ́ pa fọlọ́n sí léyà o àwọn sàhábà ní ìwúlò ànábì fẹ́ ànábì ní aláàrọ̀ gbogbo ẹran tójú ẹ̀ bá dà àlìbáyínú ìwárò ha tí ó jẹ́ pé dídà ojú rẹ̀ clear làǹfà mo sọ pé àwọn ṣùgbọ́n ọjọ́ ti lọ ni àwọn ẹran mi ń bẹ tọ́jọ́ wípé yóò máa rí na lálẹ́ kò sì ní rí na lọ́sàn-án gan sí ojú ẹ̀dá àlàfẹ́ pẹ̀lú yìí ṣùgbọ́n àti ànábì ti bá ní clear rẹ̀ ti pé dídáì ọ̀hàn àwọn kan wá bọ́ bẹ́ẹ̀ wọ́n ní tànàbí ìbá sọ báwọn ẹran tó ju èmìjèjì bá fọ́ ọ̀wọ̀ léya wọ́n ní kílẹ̀ rí wọ́n lákọ̀ọ́kọ́ ná èyí tó ju ẹ̀dá ànábì dáa kọ kò sọ pé èyí tó ju èmìjèjì fọ́ kí ni tí wọ́n fẹ́ fàyọ́ níbi dídá iná àlébù lọ ni àbíkẹ́sì àlébù wọ́n ní ẹtì ẹ̀jẹ̀ aṣọ fún yín ṣe eré ìtọ́jú ẹ̀mí jẹ́jì fọ́ọ̀n ń tẹ́ ẹ dáa jù kọ́dẹ̀ lọ wọ́n ní kílẹ̀ dáa wọ́n ní torí wípé àbọ̀pa wọ́n máa bọ̀ kò ṣeé dà ló kó lọ jẹun fúnra rẹ̀ wọ́n fain ẹlẹ́ẹ̀kejì almaridọ albayinu maraduha ẹni tí ń sàárẹ̀ tó yẹ pé sísàárẹ̀ rẹ̀ fojú hàn wọ́n wá ń dà wọ́n lọ ọjà ó ń dà wọ́n lọ jẹun ó náà sì dà náà yòókù ẹgbẹ́ rẹ̀ náà yìí rí rí ọ̀bá wọn yòókù ṣùgbọ́n sá lọ àlèfirú ẹ̀ pàlẹ́yà ṣùgbọ́n ẹran tí ẹ̀ náà rí wípé isa ń tasẹ̀ báyìí ní tó ń pọ sọ́ọ̀fù lẹ́nu à lọ́wọ́n pé bọ́ọ̀ pọ̀jú bẹ́ẹ̀ lọ ó ti bọ́dún eléyìí lọ tí àwọn èèyàn wá ń pẹ́ ha ha ibẹ̀ sì dákẹ́ ìwẹ̀ mọ́dúnrún ìmọ̀ o àmọ́rú àdẹ̀tọ̀ pa o kọ́mọ̀ lọ sí èèyàn o ní ń pé pàkínni ìlera <laughs> náà nù ó ti ó sì ó tún ba náà sí náà ni ìyún òfojú hàn ẹlẹ́ẹ̀kẹta ó ní alẹ́ àrjà albayinu dilaruha ẹran tó wọ́gbẹ̀ tọ́jọ́ yìí pé ìwọ́gbẹ̀ rẹ̀ òfojú hàn wàlkẹ́sírù lẹ́tí làtúnkì àti ẹran tó ti rù alhazima ó ti rù rán làtúnkì anákì ọ̀rọ̀ rẹ̀ bá wá òní mú ẹ̀rẹ̀ tó jẹ́ pé kò sí múdùmúdùn nínú egun rẹ̀ àyè máa fi parí àwọn náà ti mọ irú ẹ̀rọ báwọn yóò rù téèyàn máa wo gbogbo egun ẹ̀fà rẹ̀ eléyìí ká sọ ká mọ̀jẹ̀ wà níbi ẹ̀rìn yàwá mọ̀jẹ̀mọ́ ẹlẹ́ẹ̀kẹta ònù àti rí pé bàyímọ̀tòlá ní àmì ni a rí pé ẹ̀rìn ọwọ́ ọjọ́ orí tó yẹ ká fi parí yá àwa rí pé ẹ̀rìn bákan náà kò sí àwọn àlébù mẹ́ yakọ̀ àdábò bada sọ́ra káwá pẹ̀ràn lẹ́yìn ìgbà tá a bá kírun tán àì máa pẹ̀ràn ṣáájú ká tó lọ sí eid ṣùgbọ́n tó bá jẹ́ pé ibi táwa ń gbé kò sẹ́nìkan tí ó kì í dì ń bẹ abúlé ni àárí bá sì kì dì a sì fẹ́ pẹ̀ràn léyà ìkìláfù bẹ̀rẹ̀ wà fà nípe léyìn ṣùgbọ́n ọ̀tọ̀ dáa jù lọ́rọ̀ tí wọ́n sọ wípé kí wọ́n wo wẹ́dà lù wọn wọ́n sì gbé sí táìmù tó jẹ́ pé àti àmbẹ̀lù táìmù tí wọ́n ti kírun tán mo sọ́mọ̀ pé láìláì wàá sàdìbò wọ́n ti kírun tán níbi àgọ́ mẹ́sàn àmì nkì mẹ́wàá àmì nkì méjìlá ẹ̀sà máa kí títítítítítítítí tí ó fi di wípé òòrùn yọ yẹ àtàrí àmì nkì mẹ́wàá àmì nkì méjìlá. ẹ̀sàmàkì títítítítítítítí tí ó fi di wípé òòrùn yọ yẹ àtàrí ṣùgbọ́n sàṣálàm táìmù ti máa ń kí ó ní ìgbà tí òòrùn bá ti yọ láàárọ̀ ọdún mọ̀hìn táwa lè pe in tó lé ń pàtó yọ tá a lè fi sí bíi seven minutes ten minutes sẹ́yìn ìgbà tó yọ